ẹ̀yin olùgbọ́ wa ẹ jẹ́ ká lọ mọ̀ yí pé nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí sí ànábì Yakubu tó fi ń gba ọ̀rọ̀ àwọn mẹ́wẹ̀ẹ̀wò wá yìí lórí Yúsúfù pé àwọn fẹ́ràn rẹ̀ tinútinú kò sí nǹkankan tí ó ṣe tí kòkó bá fi lè pa á jẹ báwọn ṣe tó àwọn yọ̀ọ̀yà pa àwọn jẹ ni tí bàbá wọn fi gba ọ̀rọ̀ yìí lẹ́nu wọn ó yẹ ká lọ mọ̀ yí pé ìfẹ́ mọ̀ sí pàtàkì púpọ̀. Ah, ẹ lọ mọ̀ pé tíyẹn bá ti fẹ́ràn ara ẹni tíyẹn bá ń ṣe excuse fún ẹni àmọ́ gbà lọ́wọ́ ara wa ìfẹ́ lọ́wọ́ à ń bẹ̀ tá a fi ń gbà ẹni tí ò gba eh, eh, excuse rẹ lọ́wọ́ rẹ lọ́mọ̀ pé kò fẹ́ràn rẹ ẹ pé ah, ẹjọ́ eh, n tó fàárẹ̀ ni mi ò má ìfẹ́ ni ọ̀jọ́ gbà lọ́wọ́ rẹ̀ tífẹ̀ bá wà ní gbogbo excuse dábàrí kan sáàsì kìíní á gbà lọ́wọ́ rẹ̀ wàbìlẹ̀ hó bí àdáà ìfẹ́ ni ọjà máa gbà pé mo tọrọ àforíjìn bẹ́ẹ̀ náà ni wà bí hì túnsàl àṣàrò sẹ́yìn àlùmọ́lẹ́mà bẹ́ẹ̀ náà ni tó fi ná ju ọrí tàbó sábúrú kan sí ẹrí tó o bá fẹ́ràn rẹ̀ ìfẹ́ tó ní sí yóò dìlé ti ìtọ́wà náà ọpọlọ rẹ̀ tó fi jẹ́ sí pé ọkọ àtìyàwó ẹ máa ta ìfẹ́ jí láàrin ara yín gbogbo gbà ẹ máa rántí ìfẹ́ nù torí pé kò sí ní kẹ́ ẹ má ṣẹ̀ra yín bí ìyàwó rẹ bá ṣe nǹkan tó jẹ́ sí pé ó burú jáì jùlọ ẹ̀ tífẹ̀ bá wà ẹ kó o fi ìfẹ́ yẹn kó o fi dìlé tiẹ̀ bẹ́ẹ̀ náà lọ́kọ rẹ tó bá ṣe nǹkan kan tó jásí pé méjì àgbọ́ ni látòjúwe tó bá jásí pé ìfẹ́ gidi bá wà ó yẹ kó o fi ìfẹ́ yẹn kó o fi delete kìnìún yẹn kó o nu ọpọlọ rẹ ìyẹn ló fi jásí pé ìfẹ́ yẹn gan ni foundation tí wọ́n bá ní kí ló fà á bí bàbá anabiwa Yusuf tí ṣe anabiwa Yakub alayhi salatu wassalam bí wọ́n ṣe rí bí àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀ wáyé ṣe le tó àti pílánù wọn àti ròrí wọn àti bí wọ́n ti mú àgé ti Yusuf tó tó ń ti bẹ́ẹ̀ náà ìfẹ́ tí bàbá yìí ní sí ọjọ́ kó ṣe kí ni ọjọ́ kó gbà fún wọn lẹ́ kó fi Yusuf lẹ̀ fún ló fi jẹ́ pé wàlídà adé ọ̀nà náà. wàlídà adé ọ̀nà náà fa ilà tahab. mẹ́sẹ̀gì tá a fẹ́ fúnra wa láàrin ni pé mò ń pé gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń gbọ́ wa nílé lóko lódò gẹ́gẹ́ bí Yorùbá ti pè nílé lóko lódò yẹn ni pé gbogbo àṣetẹ́ríkẹ́ wa tẹ́ ń gbọ́ wa ni adé ọ̀kùn ilà tahab mò ń pè wáyé pé ẹ ká fẹ́ràn ara wa wà náṣírò ìhóbi báyìí náà ẹ ká máa fán ká máa spread ìfẹ́ láàrin àwọn ènìyàn ká máa gbin sábàbí ìfẹ́ okùn ìfẹ́ igi ìfẹ́ fúláwà ìfẹ́ eh, eh, omi ìfẹ́ eh, ilé ìfẹ́ àwọn nǹkan tí ó jẹ́ kí ìfẹ́ gbalé gboko ẹ jẹ́ ká máa establish ẹ̀ láwùjọ gbogbo ní tó bá jẹ́ sí pé yọba bí àǹtí ìfẹ́ ẹ jẹ́ ká máa demolish ká máa demolish ká máa jẹ́ ọwà ká máa jẹ́ ọwà láwùjọ torí pé òun gangan ni àkọ́kọ́ mẹ́sẹ̀jì tí ànábì wà àárí ìsọ́lá àti òwà sàlám nígbà tó kọ́kọ́ dé ìlú Mẹ̀dínà owó ní a bá ní kíni foundation tí ànábì kọ́kọ́ rí fún Islam nílùú Mẹ̀dínà ìfẹ́ jẹ́ kan bẹ̀ ló fi jẹ́ sí pé nínú àdìs Abdullahi ibn Salam ọwà náà Jami'u Tirmidhi ọwà náà Jami'u Tirmidhi Abdullahi Salam ó ní lọ́mọ akọ́ قدم رسول الله صلى الله عليه وسلم nígbà tí ànábì dé ìlú Madina in jafala an-nas àwọn èèyàn lọ gírígírí láti lọ wá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọmọ ah, dé gẹ́gẹ́ bí wọn náà ti ń lọ ọ̀rọ̀ wẹ nìkan ńlá tó bá dé báyà president dádúgbò yín àbí gọ́fúnà wà dúgbò yín eh, in jafala an-nas ilayhi àwọn èèyàn lọ gílagílagíla afẹ́ lọ wú àjíṣẹ́ ànábì dé Madina sallallahu alaihi wasallam first time tánàbí ọkọ̀ wọ Madina nù ni ìwọ tí ó wọ̀ báyìí kálukú rọ gìrìgìrì tí a fẹ́ lọ wà kíìlá. àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí sọ káàkiri gbogbo agbègbè pé ah, ah, ànábi ti dé o òjíṣẹ́ ọlọ́run ti dé o ànábi ọlọ́run ti dé o fàjì ìtúfin náà. abdullahi bin salami ni èmi náà wá wà nínú àwọn èèyàn abdullahi bin salami ẹlẹ́sìn júù nígbà náà kì í mùsùlùmí o ṣùgbọ́n wàá wò níwòó yí pé kí ni yóò sọ ta ló ń tọ̀ náà kí ni gbé bọ̀ kí ni tí ń gbé bọ̀ tí ọ̀bá lára wa yìí kí ni ìmọ̀ owó ní mọ̀ ànábì ọlọ́run owó níbẹ̀ lára òun lọ yọ wò ní wo ẹni tó fẹ́ wo àbúrò ẹ̀ ni. abdullahi bin salami nígbà tí mo rí ojú mo rí fèsì ànábì lọ́ọ̀kan sallallahu alayhi wa sallam àrọ́fùtù mọ́ ń mọ̀ wípé ànínà wájú ojú ànábì yẹn ò lẹ́yìn sẹ́bi wájú kazab kì í sojú òkùrọ̀ rárá àti àmọ́ àmọ́ òkùrọ̀ látọjú ẹ̀ ẹ̀ ń tọ́ bá máa wò ni o àmọ́ àmọ́ ẹni burúkú látọjú ẹ̀ ẹni tó bá máa wó ní o kìí ṣe gbogbo èèyàn Abdullahi Salam ọlọ́run fún lẹ́bùn tiẹ̀ nù ni ìwọ náà ní lẹ́bùn tiẹ̀ náà lọ́dọ̀ bá nù tó máa mọ̀ yẹn láti kíni láti ojú ẹ̀ ẹni tó fẹ́ sàbúrú bí ti ń ṣẹ́jú ló ti máa mọ̀ bí ọ̀dà bẹ́ni pé ara yòókì nù sharran àwùtà abatọ̀ sharran ọ̀fà burú sí abíyá ẹni tó múre wá ó ti mọ̀ pé àìlè ah, fẹ́ sọ dáadáa ẹ bá wà mítìn ẹ bá mojú wò lẹ́yìn kọ́ máa darí kọ́ máa coordinate meeting. Hmm. tó bá wà meeting. àwọn èèyàn kan wà tó yẹ pé tó bá ní ọwọ́ bẹ̀rẹ̀ níjọ́ sọ̀rọ̀ hmm. torí pé ó ti wojú ẹ̀ pé gbogbo tẹ̀ ń bá bọ̀ látàárọ̀ ní òsìkè ni yóò <laughs> dàrú ni wọ́n dàbí sáṣẹ̀ sùúrù náà ṣe sùúrù náà ṣe sùúrù náà títí mítìn òfìsè kí ni tí ì parí yóò wà máa ju lára pé wọn ò jó wọn sọ̀rọ̀ tẹ́ ẹ bá jẹ́ sọ̀rọ̀ yóò bá gbogbo tẹ̀ ń ṣe jẹ́ ó sì sì wà bẹ̀ ni tó bá jẹ́ pé ẹni option láti pé kọ́mọ́sì láàrin àwọn mẹ́mbà ni ẹ bá yọ kúrò ni ṣùgbọ́n túláàsì pé kọ̀bọ̀dọ̀ mọ́sì ń bẹ̀ ni ẹ̀yin náà wà lo ọgbọ́n àti ẹ̀wẹ́ láti fi escape aburú rẹ̀ abdullahi bin salam ó ló mojú ànábì sallallahu alaihi wasallam òun á ní fojú ànábì yìí kì í sójú òpùrọ̀ o ha ànábì ọlọ́run lélẹ̀ yìí o. ó ní àkọ́kọ́ ní tí ànábì yóò kọ́kọ́ sọ ń jọ náà nígbà tí ó kọ́kọ́ sọ̀rọ̀ first speech ànábì alayhi salatu wassalam ẹgẹ́ bí àwọn president ní máa sọ̀rọ̀ tó bá kọ́ di president àbúdí gọ́vnọ̀ yóò bá àwọn aráàlú ẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá sọ ńlá àfi màbí tó ń lọ ẹ̀ ń ṣé ẹni tó fẹ́ tàn wá ṣé ẹni tí ò fẹ́ tàn wá ẹ̀sìn sẹ́yìn tá a bá rójú ẹni bá ti ń sọ̀rọ̀ èèyàn mọ̀ èèyàn mọ̀ rójú eléyìí sójú èèyàn tó síríọ̀sì ni àbójú èèyàn tó jẹ́ sí pé ó ń tàn wá bẹ́ẹ̀ ni gbogbo àwọn èèyàn ti rí ó ní àkọ́kọ́ ń tánà bí ọ̀sọ́ ń jọ náà ní pé wọ́n sọ pé yá ayyuhanna ẹ̀yin ènìyàn kò pé mùsùlùmí nìkan sọ pé lùmọ̀dínà náà níbi wa júù lọ wá bẹ̀ ẹlẹ́sìn júù lọ wá bẹ̀ àti kìrìsìtẹ́nì gbogbo ní wá bẹ̀ anábì ní afṣu salam ìdáfẹ́ lò náà afṣu ẹ jẹ́ kí ìfẹ́ àlàáfíà kó gbalẹ̀ ẹ jẹ́ kí àlàáfíà tó jẹ́ kí bàbá rẹ̀ náà ní ìfẹ́ tó jẹ́ bí àdìsí mi sọ pé kò sí nǹkan kan tí ó pè ìfẹ́ ju kí n lọ ìfṣà òsàlám kẹ ẹ máa fọ́n sálám kẹ ẹ jẹ́ kí àlàáfíà òsì kí n kọ gbalẹ̀ eléhùn ni ló fi jẹ́ sí pé ìfẹ́ ó ṣe pàtàkì láti establish ẹ̀ láwùjọ.